بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد ọ̀rọ̀ nípa oúnjẹ ọdún àti ọdún ṣíṣe ìjọsìn ni ọdún jẹ́ nínú ẹ̀sìn Islam má fi ṣeré kò ṣe é fi ṣe àwàdà nítorí pé Allah subhanahu wa ta'ala sọ pé afa asibitun annama khalaqnakum abasa ṣe ẹ lérò pé a kàn ṣẹ̀dá ayé fún ìranù ni sura al-mu'minun quran 23 verse 115 Allah subhanahu wa ta'ala tún sọ pé wa ma khalaqtul jinna wal insa illa àti pé èmi kò ṣẹ̀dá àlìjẹ̀nú àti ènìyàn bí kò ṣe pé kí wọ́n lè jọ́sìn fún mi ṣúra azariyat quran 51 aya 56 Allah subhanahu wa ta'ala tó sọ pé wà ma umiru illa liya'budu Allah mọ̀fúnlẹ̀sìn aláhùndínì àwa kò sì pa wọ́n ní àṣẹ kan tayọ pé kí wọ́n jọ́sìn fún àlọ́ọ̀ kí wọ́n jẹ́ olùṣe àfọ̀mẹ́sìn fún sura alibayina quran ninety eight verse five àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta tá a mú wá wọ̀nyí ó ti fi hàn wípé ìgbésí ayé mùsùlùmí kò sí fún ìranù ìgbésí ayé mùsùlùmí kò sí fún iṣẹ́ kan táàbí léèrè pé ta ló pa ọ́ láṣẹ rẹ̀ tí ó máa ṣe han ìhan yìí gbogbo nǹkan tí mùsùlùmí bá fẹ́ dá sí tó ra wọlé tí ó la owó lọ tí ó la àsìkò lọ tí ẹ̀mí lè bọ́ sí lórí kò gbọ́dọ̀ tayọ àṣẹ ọlọ́run àti àṣẹ òjíṣẹ́ rẹ̀ sallallahu alayhi wa lẹ́yìn náà nínú hadithi Mu'azi ọmọ Jabal radiyallahu anhu òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sọ pé fa inna ala ibad an ya'buduhu wa la yushriku bihi shay'a dájúdájú ẹ̀tọ́ lórí àwọn ẹrúsìn rẹ̀ lórí àwọn ẹrúsìn ni pé kí wọ́n gbẹ̀sùn fún un wọn kò sì ní fi kinní kan ṣẹbọ sí i ẹ̀tọ́ tí aláwọ̀ ní lórí wa òun ni pé ká gbẹ̀sùn fún aláwọ̀ a sì gbọ́dọ̀ fi nǹkan kan ṣẹbọ sí i Bukhari àti Muslim ló gbà wá. Abdullahi ọmọ Umar radiyallahu anhuma ó béèrè béèrè lọ́wọ́ òjíṣẹ́ Allahu sallallahu alayhi wa sallam pé ẹ̀ṣẹ̀ wo ló tóbi jùlọ ẹ̀ṣẹ̀ wo ló tóbi jùlọ ànábì sọ pé àǹtẹ̀jì àlàlè láàyè ní dán wàhùwà kọ́làkọ́kà àǹtẹ̀jì àlàlè láàyè ní dán wàhùwà kọ́làkọ́kà òun ni pé kí o bá aláòwá akẹgbẹ́ òun ló sì ṣẹ̀dá rẹ̀ kọ́ ọ bá aláòwá akẹgbẹ́ òun ló sì ṣe ẹ̀dá rẹ̀ ẹ̀ṣẹ̀ tó tóbi jùlọ òun ni pé kọ́ ọ bá aláòwá akẹgbẹ́ aláòyí ló sì ṣẹ̀dá rẹ̀ àfáà wa Sheikh Ibn Taymiyyah rahimahullah ó fún ìjọsìn ìbáádà ní oríkì báyìí pé ìjọsìn ní orúkọ fún gbogbo ohun tí Allah nífẹ̀ẹ́ sí tí ó sì yọ́nú sí nínú àwọn ọ̀rọ̀ àti ìṣe èyí tí ó hàn àti èyí tí ó pamọ́ oríkì ìjọsìn nìyẹn oríkì ìjọsìn yẹn pé ìjọsìn ni. orúkọ kan tó kó gbogbo nǹkan tí Allah nífẹ̀ẹ́ sí sínú àti nǹkan tí ó yọnu sí gbogbo nǹkan tí Allah bá ti nífẹ̀ẹ́ àti gbogbo nǹkan tó bá yọnu sí òun ni the word ìjọsìn ìbáàdà ló kó sínú nǹkan náà ó jẹ́ ọ̀rọ̀ ni tàbí ó jẹ́ ìṣe èyí pé ó jẹ́ ọ̀rọ̀ tí à ń fi ẹnu sọ. So tàbí ó jẹ́ ìṣe tí a ń fi ara ṣe nǹkan náà ọwá jẹ́ ntọ́ hàn tàbí ntọ́ pamọ́ ó jẹ́ ntọ́ hàn tàbí ntọ́ pamọ́ èyíkéyìí nínú rẹ̀ ìjọsìn ni ohun tí wọ́n ń pè ní ìjọsìn gbogbo ntọ́lọ́mbà ti fẹ́ ni tó sì yọ́nú sí. Si ní ń pè ní gbogbo tó bá ti fẹ́ tó sì sí ó jẹ́ ọ̀rọ̀ ni o ó jẹ́ ìṣe ni o ọ̀hàn ni o tàbó pamọ́ àwọn ìtọ́ pamọ́ òní àdì ọkàn ní ṣe pẹ̀lú ẹ̀ àwọn ìjọsìn tó ìjọsìn ni bẹ́ẹ̀ ṣe gbọ́lọ́gbọ́ ní ọ̀kan ṣoṣo ìjọsìn ni ni bẹ́ẹ̀ ṣe nígbàgbọ́ nínú Al-Qur'an ni ṣe nígbàgbọ́ nínú àwọn ìjọsìn ni bí o ṣe nígbàgbọ́ nínú kádàrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èyí tó pamọ́ nìyẹn àwọn èyí tó hàn nìyí tó jẹ mọ́ ìrun kíkí àwẹ̀ gbígbà hajj ṣíṣe ṣíṣe dáadáa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nítorí náà mùsùlùmí kò gbọ́dọ̀ bá wọn ṣe ọdún mìíràn tí ó yàtọ̀ sí èyí tí Allah subhanahu wa ta'ala pa láṣẹ tí ó ní ẹ̀rí nínú alukur'an àti súnà ànábì sallallahu alayhi wa sallam àwọn ọdún tí ó jẹ́ ti mùsùlùmí pẹ̀lú àwọn ẹ̀rí wọn Eidul Fitr ọdún ìtúnu àwẹ̀ Allah subhanahu wa ta'ala pé wálítúkínìlú lè ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون ولتكملوا العدة ẹ̀pẹ́ òǹkà ọjọ́ àwẹ̀ ولتكبروا الله على ما هداكم kí ẹ̀sì gbé kí ẹ̀sì gbé títóbi fún Allah nítorí pé ó fi ọ̀nà mọ̀ yìí wàlà allah fún tẹ̀síkúrún àti nítorí kí ẹ lè dúpẹ́ fún un sura alibakora quran two verse one eighty five àyà yẹn ń sọ nípa pé ààwẹ̀ ọdún ni ẹ parí ààwẹ̀ yín ẹ lọ sí aid kẹmọ sí allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar ẹ̀rí ìtúnu àwẹ̀ nìyẹn láti ọ̀dọ̀ anas ọmọ malik radiyallahu anhu ó sọ pé anabi sallallahu alayhi wa sallam wọ ìlú madina nígbà tí àwọn aráàlú madina ní ọjọ́ méjì tí wọ́n fi máa ń ṣeré fún ọdún lásìkò àìmọ̀kan anabi sallallahu wa sallam ó sì sọ pé mo wọ̀lú yín nígbà ẹ ní ọjọ́ méjì tí ẹ fi ń ṣeré fún ọdún lásìkò àìmọ̀ kan aláwo ti fi èyí tó lóore ju méjèèjì lọ pààrọ̀ wọn fún yín ọjọ́ ìgúnran àti ọjọ́ ìtùnú àwẹ̀ tó túmọ̀ sí pé àwọn ará Màdínà náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn náà ní ọdún tí wọ́n máa ń ṣe tẹ́lẹ̀ kánẹ́bí tó dọ́dọ̀ wọn àmọ́ nígbà kánẹ́bí dọ́dọ̀ wọn tán ànábì jẹ́ kó yí wọn wípé ọdún tẹ̀ ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn ẹ̀ ní ṣe mọ́ Allah ti fi ọdún mìíràn tó lóore jù lọ ó ti fi jèrè ẹ̀ fún yín kìí ṣe pé ẹ máa ṣe tí ọlọ́run mú wá ẹ sì máa ṣe títí yín tẹ̀ ń ṣe tẹ́lẹ̀ rárá ọwọ́ ọwọ́ èyí tí Allah ní nìkan sọ lẹ́ẹ̀ máa ṣe báyìí ẹ wo iye ọdún tí mùsùlùmí ń ṣe ní orílẹ̀-èdè nàìjíríà kò ní òǹkà tó túmọ̀ sí pé àwọn mùsùlùmí nàìjíríà wọn ọ̀fẹ́ gbọ́ràn sọ́dọ̀ lẹ́nu wọn ọ̀fẹ́ fẹ́ gba tító pẹ̀lú ọdún tí aláwo fi jìrọ gbogbo ọdún tí àwọn aláìmọ̀kan máa ṣe súnmọ́ ní ìkúbúrọ́ lèlì báyìhàkì báyìhàkì ló gbà wá nínú tírà rẹ̀ tó pè ní asunan alikubro èyí tó lè hajjá ọdún iléyà Allah subhanahu wa ta'ala sọ pé fasalli li rabbika wanhar nítorí náà kí o fún olúwa rẹ kí o sì gúnra fún un o fún olúwa rẹ kí o sì gúnran fún wọn súra alikausara Quran 108 aya kejì o fún olúwa rẹ kí o sì gúnran fún aya yẹn ń sọ nípa ọdún iléyà Allah tó sọ pé kúl inna salati wa nusuki ومحياي ومماتي لله رب العالمين sọ pé dájúdájú irun mi ẹran pípa mi ìyẹn ẹran ọdún léyá ìṣẹ̀mí ayé mi gbogbo ìṣẹ̀mí mi pátá àti ikú mi àti ikú tí mo fẹ́ kó pa gbogbo ẹ̀ka táyé jẹ́ ti Allah olúwa gbogbo ẹ̀dá ìrìn òní ìyẹn ni pé tí mo bá ń kírun Allah ni mo fi ń wá ìyọ́nú rẹ̀ ìparun mi ẹran tí wọ́n ní kí n pa lọ́jọ́ ọdún iléyá Allah ni mo pa fún ìṣẹ̀mí mi tí mo bá ń ṣẹ̀mí mo fẹ́ máa ṣẹ̀mí fún ọlọ́run ni tí mo bá sì fẹ́ kú náà mo fẹ́ kú fún ọlọ́run ni torí pé Allah ò ní olúwa gbogbo ẹ̀dá Allah tó sọ pé wàdàkárà fímà rọ́bì yìí fàṣọ́lá wàdàkárà fímà rọ́bì yìí fàṣọ́lá ó tún rántí orúkọ olúwa rẹ̀ ó sì kírun àyà yẹn tún jẹ́ àyà táwọn àfáà tó ń lò fún ọdún iléyá ọ̀ràn tí olúwa ọ̀ràn tí orúkọ olúwa rẹ̀ ó sì lọ kírun súra al Quran 87 verse 15 nínú hadithi ọmọ Abbas ó sọ pé òjìṣẹ́ Allah sọ pé máa ní àyà àmì amalu sọ́ọ́lùhù fi ha àhábù ìlàlọ́ì mẹ̀nì hábì ilẹ̀ àjáàm yàní àjáàm àlàáṣù láti ọ̀dọ̀ ibùn abbas rọ̀díyàlọ́wọ̀ àníhúnà ó sọ pé òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam sọ pé kò sí nínú àwọn ohun tí Allah nífẹ̀ẹ́ sí ju àwọn ọjọ́ wọ̀nyí lọ kò sí nínú àwọn ọjọ́ tí iṣẹ́ rere nínú rẹ̀ jẹ́ ohun tí Allah nífẹ̀ẹ́ sí ju àwọn ọjọ́ wọ̀nyí lọ ìyẹn àwọn ọjọ́ mẹ́wàá nínú oṣù lólẹ́jà tó túmọ̀ sí pé ọjọ́ mẹ́wàá nínú oṣù gúlí ìjà yìí náà sì ni a parí láti lọ sí aid àbí ọjọ́ kẹwẹ́ náà la máa ń lọ kí aid bákan náà annu baishata alihuzali kọ́ọ̀lá kọ́ọ̀lá rasulullahi sallallahu alayhi wa sallam ayyamu tashrik àyàmù akìlìn wàṣúrùbìn láti ọ̀dọ̀ lùbáíṣà rúbálí ó sọ pé àwọn ọjọ́ tẹ̀ṣíríkì àwọn ọjọ́ tẹ̀ṣíríkì àwọn ọjọ́ mẹ́ta àkọ́kọ́ lẹ́yìn ọjọ́ éèdùl adìyá éèdì iléyá ìyẹn ọjọ́ tí àwọn alálàájì máa ti wà nílùú náà tàbá ṣe ọdún léyá ní ọjọ́ kẹwàá ní oṣù lólé ìjà ọjọ́ kọkànlá ìkejìlá ìkẹtàlá ànẹ́bì ní àyàmù akìlín wàṣúrùbìn ọjọ́ jíjẹ ọjọ́ mímu ni muslim ló gbà wá àwọn ọjọ́ tí ànẹ́bì ní ká máa ṣe yọ̀tọ̀ mi nìyẹn o tí wọ́n bí wá lè pé kí là ń ṣe tá a sọ pé à ń sọdún a sì à ń kà bọ̀ bóyá rí ètò ọ̀dà kọ December àti January nínú àwọn àdìsí. bákan anábì sallallahu alayhi wa ó tún sọ̀rọ̀ nípa ọjọ́ jimá àni Abi Hurairah radiyallahu anhu anna Rasulullah sallallahu alayhi wa kọla qala fi máṣẹ́ra lè mùsùlùmí kọ́ọ̀lá fi jùmọ̀ ànábì sọ ọ̀rọ̀ kan ní ọjọ́ jímà mìnàlìjúmà nínú àwọn ọjọ́ jímà kan máṣẹ́ra lè mùsùlùmí ẹ̀yí àwùjọ mùsùlùmí ní jamaata lè mùsùlùmí ẹ̀yí jamaa mùsùlùmí ìnà hádà yawmun ja'alahu Allahu lakum iidan ọjọ́ yìí ọjọ́ jíbọ̀ yìí Allah ṣe é ní ọjọ́ ọdún fún yín ṣe é ní ọjọ́ ọdún fún yín kẹ́ẹ̀wẹ̀ fún o àti ọjọ́ ọdún iléyá fàtẹ́sílù ẹgbẹ́ o má gbé ara lọ sí mọ́sálásí jímọ̀ o ọjọ́ ọdún àwà mùsùlùmí ni o wà alaykum bisiwak kẹ́ẹ̀sì irun pákó tẹ́ bá o torí ìsábà irun pákó ọjọ́ ọdún sì lọ́jọ́ jímọ̀ ọ̀yẹ́kẹ́nu rí ó bùtì Ọdụ otu n'awẹ ati mẹ́rin ẹ̀wà ọdún iléyá àti mẹ́rin náà ànábì tó pè ní ọdún àwa mùsùlùmí bó tilẹ̀ já sí pé àwọn ọdún mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwọn àbùdá kan bẹ lára wọn ní ti ọdún ìtúnu àwẹ̀ kò sí àbùdá ẹran ń bẹ fún òun ní ti jímọ̀ kò ní àbùdá kankan tayọ pé ìlọ kí òun jímọ̀ yẹn ní ọ̀sọ̀ọ̀sẹ̀ tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí tí wọ́n á parapọ̀ sínú mọ́sálásí kan èrí yẹn ló mú kí ànábì ó pè ní ọjọ́ ọdún ẹ̀yin àwùjọ mùsùlùmí dájúdájú èyí ni ọjọ́ tí aláì ṣe ní ọdún fún yìí nítorí náà ẹwẹ̀ kí ẹ sì rún orí tọ̀bàrá ní lọ́gbà wá nínú mọ́ọ́jámù sọ̀gìyà àlèmọ́ọ́jámù sọ̀gìyà ìwọ̀nyẹn ni àwọn ọdún tí mùsùlùmí ìwọ̀nyẹn ni àwọn ọdún tí mùsùlùmí àti díẹ̀ nínú àwọn ẹ̀rí wọn gbogbo ọdún tí ó bá yàtọ̀ sí àwọn eléyìí ọdún àwọn ẹlẹ́bọ ni o gbogbo ọdún tó bá ti yàtọ̀ sí ọdún tá a kà á ọdún àwọn ẹlẹ́bọ ni Umar bunu Khattab radiyallahu anhu pé àdá àlọ́hí fi àdá fi ìdíhìn ẹ jìnà sí àwọn ọ̀tá àlọ́ọ̀ ìyẹn àwọn kèfèrí níbi ọdún wọn Umar ọ̀sọ̀ bẹ́ẹ̀ ó ní ẹ jìnà tẹ́fẹ́tẹ́fẹ́ sí àwọn ọ̀tá ọlọ́run níbi ọdún wọn ẹ má wọn dá sí ọdún wọn ọ̀rọ̀ yìí nínú Sunan Baihaqi àfáà Sheikh Ibn Taymiyyah nínú tírà Majmu'u Fatawa volume 25 page 325 sí page 327 ó sọ pé kò tọ́ fún mùsùlùmí kan láti dá sí ọdún yẹ̀wúdí àti nàṣọ́rá kò tọ́ fún mùsùlùmí kan láti dá sí ọdún yẹ̀wúdí àti ọdún nàṣàrà àfẹ́ ẹ̀dá yẹ̀wúdí mọ̀ nínú àwùjọ tiwa ní ààyè ṣùgbọ́n adá nàṣàrà mọ̀ àwọn tí ń pè nàṣàrà ni wọ́n ń pè ní kírísítíẹ́nì àwọn tí wọ́n ń pè ní àwọn ni wọ́n ń pè ní kírísítíẹ́nì àwọn àfáàbà wa ń sọ lóòsì pé kò tọ́ fún mùsùlùmí láti dá sí ọdún christian nínú fásiwá alájínà dá ìmà lilibuhus wal ifta ìbéèrè kẹwàá ojú ewé 1807 wọ́n béèrè pé àwọn olùkọ́ àwọn jẹ́ kèfèrí wọ́n jẹ́ nàṣọ́ra wọ́n jẹ́ christian àwọn mùsùlùmí kan tí wọ́n wà ní orílẹ̀-èdè òyìnbó tó dá sí pé wọ́n kẹ́kọ̀ọ́ òwe ní abẹ́ àwọn christian teachers. wọ́n wá béèrè pé ǹjẹ́ àwọn lè kí wọn fún ọdún ọmọ tí ń lọ sílé ìwé tó sì ní tíṣà tó jẹ́ christian ok. wọ́n sì fẹ́ ṣe ọdún àjínde tàbí wọ́n fẹ́ ṣe ọdún ọjọ́ ìbí Jésù àbí wọ́n fẹ́ ṣe January one ǹjọ́ lẹ́tọ̀ọ́ fún student láti kí títà rẹ̀ pé master ẹ̀kú ọdún sí bẹ́ńtà yìí o ẹ̀mí ó ṣe púpọ̀ ọdún láyé o àṣẹ iṣẹ́ mi o ṣó lẹ́tọ̀ọ́ fún student tó jẹ́ mùsùlùmí láti kí títà rẹ̀ tó jẹ́ kírísítẹ́nì kú ọdún ìbéèrè tí wọ́n bi àwọn àfáà wa lérè nù. kí ni èsì ọ̀rọ̀ àgbáríjọ àwọn àpá ni pé ìyẹn ni pé majority nínú àwọn àpá wa in tí wọ́n sọ mùsùlùmí kò gbọ́dọ̀ kí wọn kò sì gbọ́dọ̀ bá wọn kópa kankan nínú ọdún mìíràn tó yàtọ̀ sí ti Islam ọ̀rọ̀ tí àwọn afáwa sọ nù mùsùlùmí kan kò gbọ́dọ̀ kí ọ̀gá rẹ̀ kú ọdún kò sì gbọ́dọ̀ kópa nínú ọdún tó bá ti yàtọ̀ sí ọdún ti Islam. ìdájọ́ táwọn afá àmúwá nù nínú tírà yìí bákan náà ìdáhùn sí ìbéèrè kejì ojú ewé 2882 wọ́n sọ pé mùsùlùmí mùsùlùmí kò gbọ́dọ̀ jẹ oúnjẹ tí wọ́n bá ṣe fún ọdún wọn kò sì gbọ́dọ̀ fún wọn ní ẹ̀bùn kò sì gbọ́dọ̀ fún wọn ní ẹ̀bùn ọ̀ọ̀ni jẹ nínú oúnjẹ tí wọ́n jẹ ìwọ náà sì ní sọ pé ẹgbà nǹkan ọdún ṣéèkù sọ́ọ́lì gbóná ọ̀sẹ̀ ilé náà ṣàlàyé nínú tírà fàtàwà wọn volume 3 page 404 pé a kò gbọ́dọ̀ kí èyíkéyìí ọlọ́dún tó bá ti yàtọ̀ sí ti Islam a kò gbọ́dọ̀ kí èyíkéyìí ọlọ́dún tó bá ti yàtọ̀ sí ti Islam ìwọ mùsùlùmí òdodo ohun tí yóò di wàhálà sí ọlọ́run lọ́jọ́ àlùkìyàmà ó yẹ kí o tètè gbé jù sílẹ̀ nítorí pé a ò mọ ìgbà tí ikú máa dé ǹjẹ́ o tiẹ̀ mọ ohun tí àwọn ọ̀ṣẹbọ ará róòmù gbé àwọn orúkọ oṣù kọ̀ọ̀kan wọn nínú Gregorian calendar lé lórí àti ohun tí wọ́n fi sùn January tó ń gbọ́n january oṣù january láti ara òrìṣà janus òrìṣà fún àwọn ìbẹ̀rẹ̀ àti ìparí ìṣe ìṣe affairs february láti ara òrìṣà February òrìṣà ìyàsímímá ló ń pè ní February òrìṣà ìyàsímímá marsh láti ara òrìṣà mars orúkọ ìràwọ̀ kan òrìṣà ìṣẹ́gun april láti ara àpẹrírì àpẹrírì oṣù pípọ́n oṣù pípọ́n èso oṣù pípọ́n èso bí oṣù ìké bí oṣù ìkórè may láti ara maista maista òrìṣà ọ̀wọ̀ òrìṣà ọ̀wọ̀ june látara julo oṣù àwọn ìwé àti àgbà lọ́kùnrin júlò oṣù àwọn èwe àti àgbà lọ́kùnrin july láti ara julius caesar oṣù julius caesar ọkùnrin yìí ló ṣe àkótò àti àfikún àfikún sí òǹkà àwọn oṣù kàlẹ́ndà gregorian láti mẹ́wàá sí méjìlá ní ọdún 46 BC ìyẹn ni pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ oṣù àwọn kèfèrí mẹ́wàá péré ni so eh, Julius Caesar olówá olówá fi méjì kún tó fi di méjìlá àtúnú ọ̀bẹ̀lẹ́ lónìí tún ń bọ̀ ní wọn tí ó tún fi méjì kún tí ó tún ti di mẹ́rìnlá àbí ẹlẹ́ni òtí ẹ̀dẹ̀ yóò ní ẹjẹ́ kájọ mẹ́rin fún bẹ́ẹ̀ instead of méjìlá kọ́ máa jẹ́ mẹ́jọ tó túmọ̀ sí pé kò tí ì sí garanti pé oṣù ó sì gbàgbó ṣe wà ìdí ti láíláí oṣù ìsìláàmù nìkan ló ní garanti mú pé méjìlá ni láti àná tó fi dòní tó sì fi di ọ̀la august láti ara augustus oṣù ọba ilẹ̀ róòmù tí orúkọ rẹ̀ ń jẹ́ augustus september látara septam septem septem ọ̀rọ̀ orúkọ fún òǹkà méje october látara octo ọ̀rọ̀ orúkọ fún òǹkà mẹ́jọ november látara novem ọ̀rọ̀ orúkọ fún òǹkà mẹ́sàn-án december látara decem ọ̀rọ̀ orúkọ fún òǹkà mẹ́wàá. àwọn nǹkan tí wọ́n fi oṣù wọn sùn nu èwo ló jẹ mọ́ ti ẹbí rẹ̀ ń bẹ̀ ìgbọ́ tọ́jà mọ́ ti ẹbí ti ẹ̀dẹ̀ gangan ó ṣe é ṣe kárẹ́ tó jẹ mọ́bí rẹ̀ ń bẹ̀ o pé wà ti jùlọ sẹ́sà bóyá ìgbọ̀n bàbá rẹ̀ ní àwọn owó mọ́wó tó fi ń bá aṣọdún rẹ̀ o bóyá ìwà àti àwọn kílọ̀kọ̀ ẹ̀ ti ń jẹ́ jùlọ àbí maista so ẹ̀rí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí kò kàn wá lọ́wọ́ kò kàn wá lẹ́sẹ̀ tó bá gásí pé lódodo la nígbàgbọ́ ní ọlọ́run báǹsì kò kàn wá lọ́wọ́ kò sì kàn wá lẹ́sẹ̀ kò sí kankan nínú inú àwọn pípù jẹ́ kà lẹ́yìn tó bẹ́ bí wa tán àmọ́ wọn rí wọn sí sàmẹ́bí ọlọ́run wọn sójì sí ọlọ́run àwọn èèyàn kan tí wọ́n lè lé ayé rí ní ìlò jàìlíyà òun ni wọ́n ìlò jàìlíyà òun èèwà ti rí tí wọ́n mùsùlùmí fẹ́ ti bá wọn dá sí ọdún wọn bákan náà ni orúkọ àwọn ọjọ́ Sunday látara dice solid tó túmọ̀ sí sunday ó dúró fún ọjọ́ ìsinmi fún àwọn abọ̀rìṣà tàbí ọjọ́ òrìṣà ọlọ́jọ́ sunday lọ́fíìgá sí pé mọ̀ gbọ́ pé onílọ́jọ́ ìsinmi onílọ́jọ́ ìsinmi wọ́n ka ọjọ́ òní kún ọjọ́ tí gbogbo àwọn abọ̀rìṣà tí wọ́n sinmi tí wọ́n ní bọ́ọ̀ṣà so wọ́n pè yẹn ní ọjọ́ òrìṣà òrìṣà déyìí ní sunday wọn kà ní kó sinmi wọn ò ní bọ òòṣà ẹ̀yẹ́ ní kí wọ́n ṣe pín àwọn ọjọ́ òun ẹ mọ̀ pé àfikọ́lẹ̀ wọn kó wa ń bẹ̀ monday látara anglo-saxon anglo-saxon Monadec, ibẹ̀ wọ́n ti yọ tí ó túmọ̀ sí moon's day tó dúró fún ọjọ́ bíbọ abo òrìṣà òṣùpá ọjọ́ bíbọ abo òrìṣà òpá Tuesday láti ara north god taya wọ́n fi sọrí ọjọ́ ikú òrìṣà ìṣẹ́gun òrìṣà ìṣẹ́gun ọjọ́ tó kú ó wá fi Tuesday yẹn sọrí ẹ̀ ọwọ́ ti kú Wednesday láti ara dice mercury wọ́n ti sọrí ọjọ́ ikú òrìṣà mẹ́kúrì ó tún jẹ́ ọjọ́ àyẹ́sí fún ẹni tí wọ́n ń pè ní wodan odin thursday látara thursday wọ́n ti sọrí ọjọ́ ikú òrìṣà nostor nostor nọ́sọ̀dí thursday friday láti ara dice veneris àti fridge, fridge. ó dúró fún ọjọ́ bíbọ abo òrìṣà ìràwọ̀ venus àti ọjọ́ àyẹ̀sí fún abo òrìṣà fridge. saturday láti ara dice saturday saturn's day ó dúró fún ọjọ́ àyẹ̀sí fún saturn ó sì tún dúró fún ọjọ́ ìfọṣọ ọjọ́ ìfọṣọ yẹn ni pé ọjọ́ sátọ̀dé ní kàkún pé gbogbo aṣọ rẹ kò fọ ọjọ́ sẹ́ńdé kò sinmi tọ́wọ́ adi mọ́ndé wọ fúráìdé ọjọ́ ọ̀sẹ̀ sísẹ́mù yẹn nàìjíríà ń lulẹ̀ wá lórí sísẹ́mù yẹn gbogbo àwọn tí máa kí mi kú ìsinmi lónìí máa ní èyí ò sinmi lónìí o tí ó mo ti mọ̀ pínlẹ̀ pé àwọn ọjọ́ ìsinmi abọ̀rìṣà ọlọ́jọ́ Sunday èmi ò sinmi lónìí o ìwọ́n lọ mọ́rú ìsinmi tó dé bọ́ ẹnu iṣẹ́ lè nígbà báyìí tèmi èmi ò sinmi nítorí náà tẹ́lẹ̀gá bá ti kí ọkú pé okú ọjọ́ pé okú ìsinmi lónìí sọ fún pé ìwò ìsinmi orí iṣẹ́ ló wà só ti yé àdúgbò àtàwọn ọbọ̀ọ̀ṣà ẹjọ́ ìsinmi lè ní ṣọ̀fún pé wò sí ní o ẹ̀wọ́n ṣiṣẹ́ ní o tó bá yà ṣẹ́bílẹ̀ lọ bí iṣẹ́ tó bẹ́ẹ̀ sùn ní ṣọ̀fún pé iṣẹ́ lóorun tí kò wí fún mi pé owó tí mo sùn o ẹ̀yìn gbogbo orúkọ tó ń gbé kalẹ̀ yìí ẹ̀ rí pé kò jẹ́ mọ́ ti mùsùlùmí ohun tí àwọn òyìnbó ṣe yìí gẹ́lẹ́ ọwọ́ náà ni àwọn yorùbá ṣe ẹwọ orúkọ àwọn oṣù yorùbá ṣẹ̀rẹ́ lódó fún january èrèlé lódó fún february ẹrẹ̀nà lódó fún march ìgbé ẹ máa fi sí báwọn lójó fún kí ni april tòbìbì lójó fún may òkúdù lójó fún june agẹmọ lójó fún july agẹmọ sì nìyí òrìṣà fún òrìṣà agẹmọ tí wọ́n ń bọ ní ìjẹ̀bú àwọn ìjẹ̀bú ni wọ́n ní agẹmọ ìbú oṣù gbogbo fún august àbí fún òrìṣà Ògún òrìṣà Ògún sì ní àwọn ayẹ Yorùbá ni wọ́n ní òyìn olówó ẹwàrà gbélú àti ọpẹ́ December ìtàwọn náà gbé kalẹ̀ ni kódà àwọn tí wọ́n tún máa sa Yorùbá jù wá lọ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn okùn oṣù igi òyí àwọn nínú ìyá wọn ṣe ń fi òyí àwọn èèyàn nìwọ̀n fẹ́ sọ di ọ̀nà àwọn orúkọ ọjọ́ tí Yorùbá gbé kalẹ̀ àwọn orúkọ ọjọ́ tí Yorùbá gbé kalẹ̀ fún ìbọ̀rìṣà ìbọ̀rìṣà wọn ojoojúmọ́ ní Ilé Ifẹ̀ ọjọ́ àìkú ọjọ́ ajé fún òrìṣà ajé ọjọ́ ìṣẹ́gun fún òrìṣà ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ọjọ́ ẹtì àti ọjọ́ àbámẹ́ta gbogbo àwọn nǹkan wọ̀nyí kí ló ní ṣe pẹ̀lẹ́sìn tiwa nítorí náà jáwọ́ níbẹ̀ má ṣe bá wọn ṣe ọdún kọ́dún tí ó máa ṣokùnfà iná lọ́rùn aláwò kìlọ̀ aláwò aláwò kìlọ̀ fún wa nínú Al-Kùránì pé wa ma kana li mu'minin wala mu'minatin إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيار من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا kò tọ́ fún onígbàgbọ́ òdodo lọ́kùnrin àti onígbàgbọ́ òdodo lóbìnrin nígbà tí àlọ́wọ̀ àti òjíṣẹ́ rẹ̀ bá ti ọ̀rọ̀ mìíràn fún ọ̀rọ̀ ara wọn àti pé ẹnikẹ́ni tí ó bá yapa àṣẹ Allah àti àṣẹ òjíṣẹ́ rẹ̀ dájúdájú ó ti ṣìnà ní ìṣìnà pọ́nbélé ṣúra al-ahzab quran 33 verse 36 ọ̀rọ̀ díẹ̀ tó fún ọmọ àlìjẹ́ náà o mùsùlùmí òdodo àwa àti àwọn ọmọ wa kò gbọ́dọ̀ kópa nínú ọdún kérésì àti new year tí wọ́n pè ní ọdún tuntun yálà nípa kíkí wọn kú ọdún tuntun ṣíṣe ṣíṣe àìsùn àkànṣe àdúrà ṣíṣe àìsùn àkànṣe àdúrà fún ọdún tuntun ríra aṣọ ọdún tuntun gbígba ẹ̀bùn ọdún náà yíyí báńgà títa báńgà ṣíṣe oúnjẹ ọdún náà gbígba oúnjẹ ọdún lọ́wọ́ wọn gbígba àlejò ọdún náà lílọ kí bàbá kérésì àti títò iná rẹ̀ mọ́ inú ilé wa tàbí ṣọ́ọ̀bù wa ẹ jẹ́ kí á yàgò pátápátá fún ọdún ẹbọ náà kì í ṣe ọdún mùsùlùmí àwọn kèfèrí ni wọ́n ní Allah sọ pé wa man yushaqiqi rasula min ba'di ma tabayyana lahul huda wa yattabi' ghayra sabilil mu'minin wa yattabi' ghayra sabilil mu'minin nuwallihi ma tawalla ونصله جهنم وساءت مصيرا ayé ọjáwọ́ níbi bàbá kérésì ọ̀gbọ́ wọ́n ní ọmọ́ra wọ́n ní kọ́ ọmọ́ra iná tí ń tàn iná bàbá kérésì wọ́n ní ọmọ́ra sílé mọ́ ọ̀gbọ́ wọ́n ní ọmọ fún wọn lẹ́bùn ọdún wọ́n gbẹ̀bùn ọdún tí èyí sọdún mùsùlùmí lọ́wọ́ wọn ọ̀gọ́ ó ní ntí nàìjíríà ń ṣe lọ́wọ́lọ́wọ́ lè ṣe nìyẹn àti pé gbogbo ọdún tó bá ti báni láyé ká dúpẹ́ lókù èsì ọ̀rọ̀ rẹ nìyí o ìwà máa ń rú iṣẹ́ kékeré ẹni tó bá yapa òjíṣẹ́ Muhammad min ba'di ma tabayyana min ba'di ma tabayyana lahul huda lẹ́yìn tí ìmọ̀nà ti hàn sí wọ́n ti ṣe àlàyé fún ọ pé kérésìmesì ò sí nínú ọdún mùsùlùmí kò sí nínú ọdún Muhammadu mú wá jésù Jésù fún ara rẹ̀ kò mú kérésìmesì wá lọ́wọ́lọ́wọ́ báyìí ni wọ́n ń ṣe bàbá kérésì lọ́wọ́ nígbà táàbà tún fi rí bí ọdún mélòó sí wọ́n tún ṣe ìyá kérésì nítorí pé ọbẹ̀ ń bẹ níbi kẹ́mìkó pé bàbá kérésì ọbẹ̀ ń bẹ ń bẹ tí ọmọ kan bá fẹ́ rò láàrin ìṣẹ́jú mẹ́ta sí márùn-ún bóyá 500 or 1000, thousand yóò san tẹ́lẹ̀ bí owó wọlé bí àyè ń bá ṣe rí ni àyè five thousand àyè 500? hundred wà àyè one thousand wà àyè two thousand wà ẹ̀bùn wo ni ó sì fún ọ ẹ̀bùn tí ò ní wọ ten percent owó tó fílẹ̀ ni ṣé ẹ̀mọ̀ ti ṣògbọ́n owó nù. ọbẹ̀ ń bẹ́ẹ̀ wọ́n rí nǹkan kọ́lá ń bẹ̀ ni so nígbà tí bàbá kérésì tó bá rí pé a ah, ẹ̀rí pé ìwé ń bẹ̀ẹ́ bìkì ní ìwé wọlé o yọ́ kàn sọ fún ìyàwó ẹ̀ ni pé ìwọ náà kí ló ń dúró ṣe ìwọ náà wàá sì ya kérésì ṣé ọmọ pé nígbà táwọn apáyẹsẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ ìsọjí ìyàwó wọn ọ̀dá sí àmọ́ nígbà tó bẹ̀ wọlé ìyàwó náà dá sí lọ́ba ní pọ́fẹ́tẹ̀sì gbogbo náà bá ní pọ́fẹ́tẹ̀sì tẹ́ẹ̀sì rí kàánú bíbélì pé ọlọ́run rán òjíṣẹ́ kan sẹ́rí gbogbo àwọn wòlíì ọlọ́run tí bíbélì mú wá kò ṣogbó nínú wọn bí mariamu sí kàǹkà tó nínú bíbélì ọlọ́run ọ̀ránṣẹ́ kò fiṣẹ́ gospel kò fi rán an àmọ́ nígbàtí ṣọ́ọ̀sì ti di ṣọ́ọ̀bù ṣọ́ọ̀sì ó ti di ṣọ́ọ̀bù tó wọ́n ń wọlé ń bẹ̀ ìjọba gáàmà owó owó inú ṣọ́ọ̀sì ìjọba gáàmà ìjọba mọ̀ tó wọ́n wọ́n wọ́n ẹnìkan sẹ́gbẹ̀ tí mẹ́ta sí mi lórí nẹ́ẹ̀tì ọwọ́ adákọ̀ àwọn pásítọ̀ọ̀sì tí wọ́n ti ń do jẹ́ẹ̀tì ọkàn àwọn jọ síbẹ̀ tí newspaper gbéjáde òun wá sájọ tó wọ́n lówó gidi àwọn ọ̀dà bí àwọn àfáà mùsùlùmí tọ́gá sí pé ọmọ ti mú pé bá ti sẹ̀bí ìláì o lè fi five naira tó ti blastard o lè fi ten naira tó ti blastard o lè fi ilẹ̀ báwọn ṣe máa ń mú wọn ti wọn lágbára ó lè sọ pé lẹ́nu ọjọ́ tó kù nínú 2014 yìí máa rí ìyanu so ẹ máa fẹ́ rí ìyanu ọ̀hún kó dìde pẹ̀lú 20,000 naira tó sì ń wá ìyanu yóò dìde yóò dìde owó wọlé nù àfá àwọn ní ó sọ̀yìn mọ́sálásí tó ní sọ fún pé tí ó fẹ́ pé ẹfìyẹ̀wọ̀n tẹ́ ẹmú ti pẹ̀lú láàárọ̀ yìí lẹ́fí ń sọ̀sọ́kú sọ pé ta mọ́fẹ́ rí ìyanu ṣé ìyanu ò tí ì sí ayé wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ومن يشاكك الرسول من بعد ما تبين له الهدى ẹn bá lọ yapa òjíṣẹ́ náà lẹ́yìn tí ọ̀nà àmà ti hàn sí pé kò sí ọdún àjíǹde and in fact inú gbogbo ọdún tí wọ́n ń ṣe yìí ọdún mẹ́ta lọ́dún wọn classically ọdún mẹ́ta ni àbí ọdún àjíǹde Jésù ọdún ọjọ́ ọ̀bí Jésù àti ẹbí Easter ní àjíǹde àbí ara o Easter ní àjíǹde ẹ̀hẹ́n èyí tí wọ́n ṣe ní December 25 ní ọjọ́ ọ̀bí Jésù àbí èyí tí wọ́n ṣe ní January 1 ó ní ìdẹ́ ní New Year àbí ọdún mẹ́tẹ̀ẹ̀ta lọ́dún wọn Eh, differences wà lórí pé àwọn kan ní October ni asámọ̀ pé àtún differences náà mẹ́ta náà lòun náà ń ṣe nínú mẹ́tẹ̀ẹ̀ta èwo lọ́kàn ọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí sọ ilé ìtọ́kàn ọ̀fún wa tánàbí rẹ̀ ṣe rí sọ èyí tí Abubakar ṣe rí mú pẹ̀lú yàrá wa ni sọ èyí tí mọ́mù ṣe ń bẹ̀rù sọ èyí tí ìsìmọ́mù ṣe ń bẹ̀rù sọ èyí tí alì ṣe ń bẹ̀rù wà máa ń lu sákìtì rọ̀sùn ẹnikẹ́ni tó bá lọ yapa òjíṣẹ́ ńlá Muhammad mímbáàdì máa ń tàbá yíyánà làhùlùhúdà lẹ́yìn tí ọ̀nà mà ti hàn sí tọ́ ti gbọ́ láàárọ̀ fún tó yàtọ̀ sí ojú ọ̀nà àwọn onígbàgbọ́ òdodo yẹn ni pé ó ń lo kírísítẹ́nì kọ́ṣe nígbàtí kírísítẹ́nì náà ra adìẹ òun náà ra adìẹ ní dìsẹ́mbà ṣòk january òun náà pa ẹran ọlọ́dún yìí gbogbo wà nífẹ̀ parí ọdún kan náà ti kú báwọn kan náà wà ní àtìmọ́lé báwọn kan náà wà ní ilé ìwòsàn ọwá ń tẹ̀lé ojú ọ̀nà àwọn tó yàtọ̀ sí onígbàgbọ́ òdodo kí ló máa jẹ́ ẹ̀san rẹ ìwálì yìí máa tàwálá ọlọ́ni máa tàwálá èyí tó ìwádìí yìí á dojú ẹ̀kọ́ nítorí ọmọ fàyè ẹ̀sìn náà ọmọ fi ayé rẹ̀ ṣe sí, ọmọ fi ṣe new ọmọ fi yí báńgà ọmọ fi lọ sí baba kérésì ìwọ́lì yìí máa tàwà la ìjọ ojú ara rẹ kọ́ á dojú rẹ kọ́ wà a wà mú ọgbọ́n lẹ̀ sínú náà já ànámà wàsá àti màsírọ́ ìkágun tó burú ni já ànámà fún wa o tó burú ni o lọ já wọn bẹ̀ ni o. Aya yìí wà ní Súrọ́tù Nìsá Quran 4 verse 115. Láti ọ̀dọ̀ Ali ọmọ Hussein Rọ̀díyàlọ́ Anihun, Ọ sọ pé òjíṣẹ́ àlọ́ọ̀ sallallahu alaihi wasallam ń sọ pé dájúdájú nínú dáadáa ìsìláàmù ọmọnìyàn ni gbígbé ohun tí kò kàn án jù sílẹ̀ tírímìlì ló gbà wá nínú dáadáa ìsìláàmù ọmọnìyàn òun ni kó gbé ohun tí ọba ti kàn lọ́wọ́ tí ọ̀kan lẹ́sẹ̀ kó gbé jù ú lẹ̀ ẹnìkan lọ́wọ́ béèrè béèrè kan mo ti parí ìbẹ̀wọ̀ yín o nǹkan mi mo fẹ́ kà o ẹnìkan béèrè béèrè kan pé ọ̀dà òun ti gbà pé òun ò ní bá wọn kópa níbi ọdún wọn àti èyíkéyìí ọdún tí ìbá ti ṣe ọdún ti Islam òun ti gbà ń tòun o òun ti gbà pé òun ò ní bá wọn kópa níbi ọdún wọn ṣùgbọ́n òun níyàwó òun lọ́mọ òun ò sì fẹ́ kí wọ́n ṣe ojú kòkòrò lọ síbi adìẹ wọn ǹjẹ́ òun náà wá lè pa adìẹ bí kóun pa adìẹ. kí sàṣù má tó ń pa adìẹ káwọn náà ṣèrẹsì báwọn bá sì rówó míríràsì náà mọ déédéé ni kí ni ìdájọ́ rẹ̀ ẹ jẹ́ ka hadisi kan hadisi ò sí lọ́wọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bí adis two seven zero six four musnadu ahmad an maimuna binti karidam maimuna ọmọ karidam ẹ sọ pé rọ̀áìtì rasulullah sallallahu alaihi wasallam bí mẹ́ka mo rí òjíṣẹ́ ọlọ́ọ̀ ní mẹ́ka ìyẹn nígbà tí ànábì lọ ṣe hajj ìdágbére wọ́n wá àlànà ọkọ̀ tìhì nígbà tí ànábì wà lórí ìràkúnmí rẹ̀ wà á ná máa hajj mo sì wà pẹ̀lú bàbá mi kọ́ọ̀làtì arábìnrin ìwà sọ pé fàkọ́ọ̀là láhùwádìí fi ìdá àlìkalìmọ̀kọ̀ àyè tí mo ti rí ànábì yẹn bàbá mi wá ń sọ fún ànẹ́bì níbẹ̀ bàbá mi ń bá ànẹ́bì sọ ọ̀rọ̀ ní ààyè náà kí ló sọ ó ní ìní nàzáríkì alibá àádágá mínàlẹ̀ ganon ìní ṣe jẹ́jẹ́ fọ́lọ̀ pé màá pa òǹkà àgùntàn tó pọ̀ kọ́ọ̀lá láàá alámùrùn ilà kola kamsina sha kamsina shatan. ẹni tó gbàdé sí wá ó lóun ò mọ iye òǹkà ó ní ṣùgbọ́n ó sọ pé fifty lòun ó pa fọlọ́hún ó sì jẹ́jẹ́ báyẹn pé òun máa pa òǹkà ẹran fifty fún àlọ́ àlàárá sí ìbùwá náà.

pé òun ṣe ìjẹ́jẹ́ fún Allah ntọ́sọ ìjẹ́jẹ́ lé lórí Allah ti ṣíkà ẹ̀ fún òun náà wá fẹ́ ṣíkà ìjẹ́jẹ́ rẹ̀ fọlọ́ ntọ́wá ṣe oníjẹ́jẹ́ ni pé ó fẹ́ pa àgùntàn tí ó tó bí fifty yọ́wà pa sí orí òkè tó pè ní buwana àwọn tó bá fẹ́ wá jóúnjẹ sàráà wọ́n a máa lọ ọbẹ̀ wọ́n lọ máa dé e pé pa máa ha káàkiri yóò pa nígbà tí èèmọ̀ pẹ̀rọ ní wá ń lọ ọbẹ̀ tí wọ́n lọ gbà tí wọ́n ń bẹ̀ so ibi tó ń fẹ́ ni wọ́n ń pè ní Gùwánà gbọ́ sọ. ní hàlì min áàdì ilẹ̀ àwòsàn ṣẹ́yìn ànábì ní kan wà nínú àwọn òòṣà wọ̀nyí níbi òkè ǹjẹ́ nǹkan kan wà níbẹ̀ tó jẹ lóòṣà náà fẹ́ tẹ̀rẹ̀ sí ǹjẹ́ kìíní kan wà níbẹ̀ bóyá bí èrè òòṣà ní o bóyá bí àwọn nǹkan èlò òòṣà ní o ìbọ̀rìṣà ní o tó wà níbẹ̀ ànábì bi ọkùnrin léèrè wàfí ìrìwà yàtìm nínú ẹ̀gbà wa míì nínú ẹ̀gbà wa kan yàtì dahud nínú ẹ̀gbà wa àti dahud hadith three three one seven bánajú ṣe béèrè bẹ́ẹ̀ yẹn nìyí yóò jẹ yóò tàmálẹ̀ sí ìbéèrè tó béèrè lẹ́ẹ̀kan yẹn torí nítorí lẹ́ẹ̀kan ni pé. hali àléhà lórí àrí ilé àwùsá níṣẹ́ ìhùn ǹjẹ́ kínní kan wà lórí òkè yẹn nínú àwọn òòṣà wọ̀nyí nínú ti ẹ̀bẹ̀rẹ̀ àti Abu Dawud àmìlì béèrè pé halibiha wasanun halibiha wasanun ṣé òrìṣà wà ọdún kan bẹ̀ ń tẹ́ máa ṣe nínú àwọn ọdún ìgbà ìmọ̀kan níbẹ̀ ìbéèrè méjì tó bẹ̀rẹ̀ nù ó ní ǹjẹ́ òrìṣà kan wà níbẹ̀ bí òkè ibi tó fẹ́ pa eh, ẹran ìjẹ́jẹ rẹ̀ sí ohun tó sì fa tánàbì fi ń sọ eléyìí ni pé ẹni tó bá jẹ́ oníwàásí tó bá ń gbé ní ìlú tẹ bá bí léèrè béèrè kan ó súnmọ́ kó lo experience tó wà ní ìlú kò fi dáhùn àdébì gbé ìlú mọ́kàrí ó ti mọ̀ pé àwọn ọ̀sẹ̀ bọ mọ́kà gbogbo orí òkè ìlú mọ́kà ni wọ́n ti pín mọ́wọ́ tán bóyá láti lè rí orí òkè kan tó ṣẹ́kù láì gbà sí pé wọ́n lọ máa ń gbé ẹbọ lọ ọbẹ̀ ìjọ ti yé ọ̀dà níbi ìbàdàn ẹ̀gà òkè wo ló ṣẹ́kù tí ò tí ì dòkè yanu òkè wo ló ṣẹ́kù tí ò tí ì di òkè òkè ọtọmátìkì òkè wo ló ṣẹ́kù tí ò tí di òkè ìgbàlà náà tẹ́bí kan bá wá bí àbá àti olóòrò ń wípé ẹ̀dákun òun fẹ́ lọ ṣe náà fílà kan lórí òkè kan nítorí pé àbá ń bẹ́ ìlú Ìbàdàn ọmọ pọ̀pọ̀lọpọ̀ àwọn kírísítẹ́nì wọ́n ti pín òkè mọ́wọ́ kódà nígbà tí wọ́n pín òkè tán ibi tó bá tún jẹ́ kòtò gbìrìwò wọ́n ti pè lókè ìyanu kòtò níbẹ̀ ó láti pè ní òkè ìyanu nígbà tó kè tán lẹ̀ náà ó ti rọrùn nígbà náà kí àfáà ní òkè bí tó ti fẹ́ lọ yẹn náfìlà o ṣé kìí ṣe òkè tí wọ́n ti máa lu aago ń bẹ̀ torí ọ̀wọ́ ọkọ̀ wá bèrè pọ̀ fẹ́ lọ yẹn náfìlà lórí òkè lọ́wọ́ olùgbé wa tí n bá sọ fún ọ ní ìsìn gbogbo lè ń lọ́ọ̀rọ̀ nẹ́fílà rẹ̀ ń bẹ tó bá lọ́ọ̀rọ̀ nẹ́fílà ń bẹ tó sì gbà sí pé àwọn tìbí náà máa ń sísọ jí ń bẹ yóò ní o ti bàfà lérè kóhùn tó wà tó ṣe ní kóhùn wá kó sí nǹkan kan so àlébì ti mọ̀ pé àwọn ará mọ́kà ọ̀pọ̀lọpọ̀ òkè oyin wọ́n máa ń gbẹ́bọ̀ ọlọ ọbẹ̀ tó má sì fẹ́ sọdún òsà wọn náà orí òkè náà ni wọ́n tún máa lọ ló mú abílẹ̀ rẹ̀ pé ṣé orí òkè tó ń lọ yìí ṣé kò sí èrè kankan bẹ̀ bákan náà ṣé kìí ṣe pé wọ́n ní ọdún kan nínú ọdún jàìlíyà tí wọ́n máa ṣe ń bẹ̀ kí wá ní èsì alákùnrin ọ pé láà òòṣà kankan ò sí ń bẹ̀ wọn kì í sí yìí sọdún ọdún ìbọ̀rìṣà kankan ò ṣe ń bẹ̀ nígbà náà ànábì ní fa áwòfìlì láì máa ń nàgbàrìtà láhùn nígbà náà pé ìjẹ́jẹ́ rẹ tó ṣe fọ́lọ́n kọ̀ lọ ṣe kọ́ọ̀láti arábìnrin ní ọmọ bàbá yìí ọmọ bàbá tí tó bá nà bílẹ̀ ìbéèrè ọwá ní fàjàmá àhá àbì bàbá mi bá kó àwọn àgùntàn jọ fàjá ha lọba bá bẹ̀rẹ̀ sí ní máa bú níkọ̀ọ̀kan èjèèjì níkọ̀ọ̀kan èjèèjì wàhùn fálàtà sí nínú ṣáàtù bí ẹran àgùntàn kan bó ṣe já mọ́tò lẹ́nu ni lọ́ba já lọ. nígbà ẹran já lọ sọ́tọ̀ lábàá ha bàbá ìdáwọ́ ẹran ìlọ wàhùn wọlé kóòdù ó sì sọ pé a ó bìnnà bìrì ọlọ́run bá mi pé àdéhùn jẹ́jẹ́ mi. bá mi pè bá mi múṣẹ èyí tó fà lọ yìí jẹ́ orí mú ara àdéhùn tí mo ṣe fún ọ nìyẹn àtà àkàzà ha fàzàbà ha títí tọ́wọ́ ẹ̀ fi ba ẹran yẹn tó sì fi pa ọ̀rọ̀ yìí wà nínú musnadu ìmáàmù ahmad nítorí náà ó tún wà nínú márífàtù sunan wal afar ti bayhaqi àwọn ọ̀rọ̀ yìí ó ní mo fẹ́ lò ní ẹ̀rí láti fi sọ pé kódà tó o bá ṣe ọdún kérésì gẹ́gẹ́ bó o ṣe gbà pé o ní sọdún kérésì báyìí o sì ní ṣe ọdún àjíǹde jésù o sì ní ṣe ọdún new year gẹ́gẹ́ bí mùsùlùmí nítorí pé o jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ náà ló ṣe gbọ́dọ̀ ṣe àṣẹ kankan lọ́jọ́ yẹn pẹ̀lú àdísì mùsùlùmí lẹ́n tó fẹ́ mú ìjẹ́jẹ́ ẹ̀ṣẹ̀ fọ́lọ́ yìí ọ̀tọ̀ làwọn tí ń sẹ́kọ lórí òkè àmọ́ nítorí pé yóò pa ẹran síbẹ̀ ànẹ́bì bí lóòrè sáwọn olóòṣà ṣé wọ́n ó ṣe nǹkan kan bẹ̀ ṣé wọn kì í sọdún wọn bẹ̀ nítorí pé ẹ̀wù nǹkan àníbù ti jẹ́ kó yí wa ní ọ̀nà míì pé wàmántàṣá bá àbìkọ́ omi fàáhùwà mínìhù ẹni bá ti kọ́ sí àwọn ìjọ kan ó ti dára wọn ọkùnrin yìí wọn ò bá sí mọ́sẹ̀bọ nípasẹ̀ pé yóò lọ pẹ̀ràn sórí àpáta tó bá já sí pé àwọn ọ̀ṣẹ̀bọ náà ń lò síbẹ̀ ìdí ní ìbá sọ wípé mọ́pa díẹ̀ mọ́pa ẹran ló fi àṣẹ kan lọ́tọ̀ ní ọjọ́ tí wọ́n ń fi ọdún wọn tó bá sì mọ̀ pé ọmọ ń pàdé tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá ní a day before or two days before ò lè ti jẹ́ dá mọ́jọ́ sí ọjọ́ ọdún gangan méjì ọbọ sí níbàámu sí àdéhìsì bàbá Maimuna àdéhìsì bàbá Maimuna yìí tá a gbà nítorí pé tọ́lá já sí pé èsì rẹ̀ fún ànábì ni pé à wọ́n á máa sọ bí wọ́n ṣàkà ń bẹ̀ tẹ́lẹ̀ o tàbí à wọ́n á máa bo ṣàkà ń bẹ̀ tẹ́lẹ̀ o nítorí pé sọ fún mi pé change venue tó ti fẹ́ pa ẹran ìdáhùn ẹbí sọ fún mi chẹ́ǹgì ààyè kí o ti fẹ́ pa ẹran lọ pa ní ààyè míì kí tiẹ̀ má bàa àjọ sí wọn. ọ̀dà àrẹ́bì mú àwọn àsìkò kan wá ó láà gbọ́dọ̀ kí òun gbà náà àsìkò tó bá ń yọ lọ́wọ́ àsìkò tí bá ń wọ̀ ọ̀tún lọ́wọ́ kí ló fà ó ní nítorí wípé lásìkò yẹn ni àwọn ọ̀ṣẹ́ bọ́ wọ́n máa forí kalẹ̀ fún èṣù òun ó sì yọ láàrin ìwo méjì ṣàìtọ́ọ̀nù so àsìkò tó òun bá ń yọ lọ́wọ́ tàbí tí bá ń wọ̀ lọ́wọ́ yìí àwọn olóòṣà máa forí kalẹ̀ ńgbà náà ànábì jẹ́ èrè mùsùlùmí ẹ̀yìn ẹjẹ́ ó yọ tán kẹ́ tó forí kalẹ̀ kọ́ mọ̀ di pé wọ́n mọ̀ ní àwọn náà ti dàbí tiwa àjọ ń forí kalẹ̀ ní àsìkò kan náà ni kódà kò kásí pé àníyàn ti yí i pé ẹ̀fẹ́ gbẹ́sẹ̀ fún àlá òní bẹ́ẹ̀ bọ èṣù àwọn eléṣù wọ́n sì í mọ́ wọn. sòtún túmọ̀ sí pé ẹ̀sìn ti wá ẹ̀sìn tí ń wá àfọ̀mọ́ni ẹja wa padà sọ́dọ̀ àwọn Christian. wọ́n ní December twenty five ní ọjọ́ ìbí Jésù àwọn èèyàn báwọn tọ́ pípín rẹ̀ wọ́n rí pé ọjọ́ tí wọ́n máa bọ òòṣà kan òun ni wọ́n gbé ọjọ́ òǹkà kìí fi ọjọ́ ìbí Jésù gẹ̀ẹ́gẹ̀ lọ́jọ́ yẹn nínú Islam ara nǹkan tẹ́sìn ti bá ń wọ̀n wá fún mi pé tá a bá ti mọ̀ pé ni a máa ń ṣe lásìkò báyìí ẹ̀yin nítorí náà máa bá wọn dá sí oúnjẹ wọn ní gbogbo ọ̀nà wọ́n bá wọn dá sí i wọ́n bẹ̀bù wọ́n fún wọn lẹ́bù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.